And I would love to spend the rest of my life with you. Woo! Helen, would you marry me? Yes. Oh, wow. Ah, bravo! Makinde! Ah, Makinde padà padà yeah, yeah, yeah. fẹ́ lọ ní mo dáràn. Yẹ́! Yẹ́! you Oyinka! Oyinka! Oyinka! Oyinka! Oyinka! ìgbà Yeah.